ní àkọ́kọ́ ná tí ó bá já sí wípé obìnrin tó bá ní irun àgbọ̀n tàbí irun túbọ̀mù tàbí irun gbáàyà àdéhìsì yìí kò dí lọ́wọ́ láti fa tàbí láti máa fa kúrò níbẹ̀ ọkùnrin òun ni ó ní àdámọ́ níní níní àwọn irun wọ̀nyẹn lára àmọ́ irun péńpéjú obìnrin ò gbọ́dọ̀ fa ọkùnrin ò gbọ́dọ̀ fa àwọn obìnrin ní pàápàá jùlọ wọ́n máa máa máa fa láti máa tọ́ lẹ́ẹ̀dì síbẹ̀ ẹni tó bá sì ń ṣe bẹ́ẹ̀ ó ń wá bínú ọlọ́run ni wàyí mutafallijat àwọn tí wọ́n ń ṣe èjì sí òkè eyín wọn níbi eyín òkè wọn ẹ rí i pé èjì ni pé kí àlàfo wà láàrin eyín méjì tó wà níwájú lókè eyín wa ẹni yóò fi sí o ọkàn skátà rẹ ni o tí skátàrìn eyín fífi àlàfo sí àárín eyín látọwọ́ ara ẹni tó bá di èèwọ̀ kí la fẹ́ pé kéèyàn wá yọ odidi eyín kan kó wá fi eyín góòlù tàbí eyín fàdákà kó fi jìrọ̀ rẹ̀ ẹni tó spèsì eyín rẹ̀ kò yọ eyín o ànábì láàánà rẹ̀ ẹni tó wá mọ̀ọ́mọ̀ wá yọ eyín tọ́lọ́ ń dá fún un tó wá fi òmí ìjìrọ̀ rẹ̀ lili husni nítorí kó lè bá a lè rẹwà lójú ọkọ rẹ̀ tàbí lójú ẹlòmíì èpè tiẹ̀ àdìpèlé ní ọ̀jẹ̀ nù. lẹ́yìn náà ẹni tí ìjàmbá bá ṣẹlẹ̀ sí ní ẹnu tó sì ti dàgbà kọjá kóró eyín irú ẹni bẹ́ẹ̀ kò bọ́ sí abẹ́ làánà yìí ọlọ́run má jẹ́ kí ìjàmbá arọ́ ṣe wá ṣebí tí odidi apá gan-an tí jàmbá bá ṣẹlẹ̀ sí wọn ò fún ní apá ake bó sì jẹ́ ẹsẹ̀ ni jàmbá ṣẹlẹ̀ sí tí ò lè fi rìn mọ́ wọn ò fún ní ẹsẹ̀ ike téyín náà bá wá ní ìjàmbá débi pé àfi kí wọ́n yọ kúrò ńbẹ̀ tàbó tiẹ̀ ti yọ dànù fún ara rẹ̀ nípasẹ̀ ìjàmbá yẹn kí àlàfo bẹ́ẹ̀ mọ́ bá wà ńlẹ̀ ó lẹ́tọ̀ọ́ wọ́n ṣàmójúkúrò fúnrú ẹni bẹ́ẹ̀ nígbà náà láti fi eyín mi síbẹ̀ kì í wá ṣe eyín ọ̀ṣọ́ nìyẹn rárá eyín tí yóò jọ àwọn eyín yòókù ni ní ti lílo eyín ọ̀ṣọ́ dípò eyín tọ́lọ́wọ́n bá fi sí wa lẹ́nu onítọ̀hún ń yí ìṣẹ̀dá rẹ̀ padà ni ìṣẹ́bilé tiẹ̀ yóò wá ga ju ti ìṣẹ́bilé ẹni tí ò yọ àmọ́ tó gáàpù ẹ̀ lọ tó gáàpù ẹ̀ lẹ́yìn náà kí a lè mọ̀ pé àwọn sọ̀hábà wọn ò fi ọwọ́ dẹgbẹrẹ mú àwọn ìṣesí burúkú yìí òun ló mú kí Abdullahi ibn Mas'ud radiyallahu anhu kó sọ pé tí ìyàwó òun bá fi lè ṣe ọ̀kan nínú rẹ̀ sára pẹ́rẹ́ òun máa kọ̀ ọ́ lẹ́nu. àmọ́ lóde òní ó jọ lójú púpọ̀ pé àwọn tí ń pera wọn ní mùsùlùmí lọ́kọ àwọn gangan fúnra ara wọn wọn á dìídì máa sọ pé kíyàwó àwọn kó ya tàtú sára kódà àwọn ọkùnrin gan ya tàtú sára èyí jẹ́ àdánwò tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ní gbogbo àgbáńlá ayé ẹni tí ọlọ́run bá kó yọ ń bẹ̀ ọmọ kú oríire òun ara ẹlòmíì kò ṣeé rí mọ́ ara ẹ̀ ti dàbí ara wrestlers tàbí ara àwọn footballers tàbí ara àwọn onítíátà àwọn wọ̀nyí wọn ò lẹ́sìn dèpò pé wọ́n mọ̀ wípé làánà kan bẹ́ńbì kan kódà ọ̀pọ̀lọpọ̀ wọn ni ò bìlífù ni ò gbàgbọ́ wípé iná ń bẹ lọ́run wọ́n sì ń lo ilé ayé wọn bí ẹran wọ́n ń lo ilé ayé wọn bí ẹni pé ẹ̀sìn ò pa wọ́n láṣẹ ṣíṣe dáadáa àti pé wọ́n ń lo ilé ayé bí ẹni pé ẹ̀sìn ò kọ àwọn nǹkan tí ò dáa fún wọn. tẹ́nìkan bá wá sọ wípé òun ò rí ẹ̀rí tó sọ pé ẹni tó bá fi eyín wúrà tàbí eyín fàdákà jìrò eyín tí ń bẹ lẹ́nu rẹ̀ nítorí ọ̀ṣọ́ hadísì ti tó fún un tó bá jólùbẹ̀rù ọlọ́run rántí wípé ọlọ́run fún ọ ní eyín o. má fi ọwọ́ ara rẹ fa àdánwò tí gbogbo eyín ẹnu rẹ tí ó fi wọ́ dànù tán tó wá sí pé eyín ike eyín àgbélẹ̀rọ òní wọ́n wà á rẹkọmẹ́ndì fún ọ. eyín tí ń bẹ lẹ́nu rẹ máa fọ̀ ọ́ máa fọ̀ ọ́ o ò ní gbà láàyè láti rọ eyín góòlù sẹ́nu tàbí eyín fàdákà. kò wá sí kò wá sí ọ̀nà kankan tí ọ̀rọ̀ eyín góòlù àbí fàdákà fi jẹ mọ́ṣẹ́ hajj àti umura ohun tí òwúlẹ̀ jẹ mọ́ kéèyàn ó lò ordinarily ànẹ́bí ó ṣe tó wá rẹkọmẹ́ǹdì ẹ̀ fún alálàájì àti alálàájà gbogbo àwọn tó ń lọ sí mọ́kà tí wọ́n wá ń lọ rèé fi eyín kan sí ẹnu tí wọ́n ń pè ní eyín mọ́kà kì í ṣe eyín mọ́kà o eyín àdánwò ni eyín làánà ni eyín àdánwò ló yẹ ká máa pè é kì í ṣe eyín mọ́kà kò sì sí ibì kankan nínú àkọsílẹ̀ Islam tí Allah subhanahu wa ta'ala tàbí ògìṣẹ́ rẹ̀ ti sọ wípé ẹ bá lọ sí hajj tàbí umra kó pààrọ̀ eyín rẹ̀ àdádálẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn ni gbogbo ohun tó bá sì jẹ́ àdádálẹ̀ Ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀dá ìpayà mi ni pé ẹni tó bá lọ ṣe yín mọ́kà sẹ́nu pẹ̀lú àníyàn pé kí wọ́n lè mọ̀ pé òun lọ ṣe hajj bóyá ní òfin ní hajj nítorí wípé irú ẹni bẹ́ẹ̀ kò ní ìkíláàs àṣehàn ló ṣe ó fẹ́ máa fi hàn ayé pòun ti ṣe hajj ọlọ́run nìkan ló sì yẹ kó fi hàn pòun ṣe hajj nítorí náà ó súnmọ́ kí hajj rẹ̀ ó bàjẹ́ nípasẹ̀ ẹ̀yìn hajj tó ṣe torí pé èròǹgbà rẹ̀ ni pé káyé lè mọ̀ ọ́ wípé àṣewọ̀ náà ti lọ sí mẹ́kà anábì ṣe hajj àwọn sọ̀hábà ṣe hajj wọn ò pàrọ̀ eyín àwọn ìyàwó wọn náà ṣe hajj wọn ò pàrọ̀ eyín ayé wa dayé tiwa àwa ń sọ pé eyín kan eyín eyín mẹ́kà kò sí eyín mẹ́kà kankan níbi kankan o èyí eyín làánà ni eyín tí àwọn alálàájì ń fi sẹ́nu àti àwọn alálàájà àmọ̀ràn mi nìyí ìwọ tó o ti lọ ṣe èjì lọ padà lọ tún ṣe padà ìwọ tó o ti lu eyín mọ́kà sẹ́nu lọ yọ kúrò ńbẹ̀ ìwọ tí o ti ya tàtúù àwọn àáfàá sọ wípé gbogbo ọ̀nà ni kó o wá láti fi gbé kúrò ní ara rẹ gbogbo ọ̀nà ni kó o wá kódà tó bá jẹ mọ́ sọ́júrì àwọn àáfàá sọ pé kó o ṣe torí kí làánà kó lè kúrò lórí rẹ ni o bó ṣe ń gbé làánà káàkiri yìí àkóbá ńlá ni fún ọ o láyé àti ní àlìkìyàmà. èyí jẹ́ àlàyé ṣókí lórí eyín góòlù àti eyín fàdákà eléyìí tí àwọn èèyàn ń ṣe ní àsìkò wa ọlọ́run làwa o má ṣe wá ní ẹni làánà o ẹni tí òjìṣẹ́ ọlọ́run bá sì làánà nítorí pé ń tì í ṣe ìyapa àṣẹ ọlọ́run orúkúyà kò ran ọ̀rọ̀ rẹ̀ àdúrà kò ran ọ̀rọ̀ rẹ̀ ohun tó ràn ni pé kó nítọ̀hún kí ó túbá ó túbá. والسلام عليكم